الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى أهله وصحبه ومن سلك سنته إلى يوم الدين أدوك فن الله با أترى لكم كالكم بفعل صلى الله عليه وسلم يني أكوتيتون يتو هودا وبشرى eléyìí tí yọmọ gan orí afẹ́fẹ́ báyìí gẹ́gẹ́ àṣìwọ̀n kúrò ní jọjọ́ keje nínú oṣù Ramadan adúpẹ́ fún Ọlọ́run bá tí ó jẹ́ kí a rí kọjú tí a gbà tòun ẹjẹ́ afẹ́rabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ lóye bí látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ àwọn dókítà wa dókítà sàràbídẹ́n gbadébọ̀ rọ́jí kọlọ́ba kí ó ṣe rọrùn bisimilá. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah a ó bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé fúnra wa lónìí nípa ìwẹ̀ nínú ẹ̀sìn islam. dájúdájú ẹ̀sìn islam ẹ̀sìn ìmọ́tótó ni ẹ̀sìn ni islam kò fara mọ́ kí èèyàn jẹ́ni tó ṣe pé yóò gbé ẹ̀gbin sára ní ìgbà kankan nítorí pé mùsùlùmí a máa bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ó kéré jù lẹ́ẹ̀márùn lójúmọ́ báwo wá lèèyàn ṣe bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ nígbà tó ń gan alára kò sí nínú eléyìí kò bá ìdí tó fi kájẹni tó so yìí pé bá a bá ní nǹkan kan lára eléyìí tí òfin ẹ̀sìn islam tó ṣe lọ́rọ̀ àyàn lórí ẹni ká mú kó pẹ̀lú wẹ̀ kárí dájú pa àwẹ̀ ọ̀pọ̀ nínú àwọn mùsùlùmí tó ṣe pé àwọn ọmọ eléyìí wọ́n sì ń mójútó ọlọ́run ọba kọ́ má bàjẹ́ ọ̀nbẹ nínú àwọn mùsùlùmí àwọn kan bá sẹ́yìn kan tó jẹ́ ìwẹ̀ kan tá eléyìí tó ṣe kó fún ọlọ́run ọba ló mú wa àwọn ọmọ nípa rẹ̀ púpọ̀ nínú wọn ò tiẹ̀ sì béèrè nípa rẹ̀ eléyìí tí máa mú kọjá yìí pé wọ́n ń sẹ̀sìn ẹ̀sìn ò lè jẹ́ ntọ́lá làáfíà á ń bọ̀sibọ̀si pé yọ jẹ́ àtẹ̀wọ́gbà wọ́n ń sẹ̀sìn tó ń tẹ̀gbin lára wọ́n ń sẹ̀sìn tó ń ti dọ̀tí lára ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò ní í tẹ́wọ́ gba àwọn ẹ̀sìn báyìí àyàfi kéèyàn rí pọ̀ ń ṣe ìmára torí rẹ̀ alghusl nínú ṣẹ̀ríà Islam òun náà ni ta'mimu jami'i al-badani bil-ma'i at-tahur ala wajhin makhsus káfí omi káfí kárí gbogbo ara wa lómi tọ́mọ tó lè fọ nǹkan mímọ́ báwo na ká pàtàkì eléyìí tá a dá yà sọ́tọ̀ ìyẹn ni pómi náà láti wẹ̀ ṣùgbọ́n á wẹ̀ ní ìbámu pẹ̀lú bá nàbí sallallahu alaihi wasallam bó ti ṣe fi yé wa ẹ̀rí káwẹ̀ ká ṣe ìmára ọ̀nbẹ nínú dáadáa ìwà Islam eré ìtòsí pé wọ́n ọ̀gá rìn títí ò lè bá pàdé ń bomi àníkáwẹ̀ ká tẹ ìmára ara ń tẹ̀sìn Islam mú wa ni tí ẹ̀sìn tọ́tọ̀ dọ̀ ọlọ́run ọba wa lẹ́sìn Islam kò sí ní tó kéré àti kọ́jọ́ pé Islam sàlàyé ń parí à ń bọ̀sibọ́sì ètò tóbi torí pé ẹ̀sìn Islam dínú nàbọ̀ ọ̀fẹ́tì wọn nàzẹ́hẹ́ ẹ̀sìn ìmọ́tótó ni ẹ̀sìn kàmára ni torí ẹ̀ ìwẹ̀ tí ẹ̀sìn Islam tó wá ní ara ẹ̀sìn kí ni máa bí kí ni máa sọ ìwẹ̀ wíwẹ̀ di ọ̀ràn yìí lábẹ́ òfin ọba wa tẹ́wọ́ gbà alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí ó máa ń sọ ìwẹ̀ wíwẹ̀ di ọ̀ràn yìí Islam òun náà ni janaba jánáàbà ó máa ń sọ ìwẹ̀ wíwẹ̀ di ọ̀ràn yìí nǹkan méjì ìlú sì sọ ní ìdòní àkọ́kọ́ nínú nǹkan méjèèjì tí máa sọ̀yìn àdẹni tó ní jánàbà lára òun náà ni khurujul mani kí mani yọ jáde omi gbọ́lọ́gbọ́lọ́ àtọ̀ tó ti pé látara rẹ̀ lọ́lọ́run bá ti ń dẹ́dà kó jáde lára ìbá àsọkùnrin ìbá àsọbìnrin tí àtọ̀ ìbá ti jáde lára èèyàn ìwẹ̀ ti di ọ̀ràn yàn lórí èèyàn ṣùgbọ́n kásà kíyèsí o àtọ̀ a máa jáde lára látàrí pé èèyàn gbádùn nǹkan kan ṣèyàn báwo ni irú àtọ̀ eléyìí máa rí yóò jáde pẹ̀lú pé ó ń tú jáde ó sì ń dùn máyà jọjọ lásìkò ìgbà tí ń jáde yìí báyìí ọwọ́ ń rẹ̀yìn lẹ́yìn ìgbà tó jáde tán irú àtọ̀ tó bá jáde báyìí àtọ̀ tí bí káwẹ́ nìyẹn yàtọ̀ sẹ́ni tí àtọ̀ jáde lára rẹ̀ látàrí pé ti gbọ́n báyìí ti ní kó wọ́n tọ̀ àtọ̀ ni ó máa eléyìí ti dà rẹ̀ àgbẹ̀dọ́ pé bí àtọ̀ àtọ̀ ti ṣe ń jáde lára rẹ̀ ń kérora ni pariwo mi eléyìí náà ti dà rẹ̀ irú àwọn ọ̀ràn yẹn kọ́ ni wọ́n sọ pé wọ́n wẹ̀ ẹni tá àtọ̀ jáde lára rẹ̀ gẹ́gẹ́ bí tí ṣe máa jáde ní jíjáde tó mú dání ní jíjáde tó ṣe pé ń bá jáde tán a máa mú káàrí yẹn a máa mú káàrọ̀ wọ́n wẹ̀ wọ́n ti do oníjánábà nìyẹn ìgbà míì àtọ̀ lè jáde fún ara rẹ̀ látàrí pé èèyàn ń lò ó sì lè jáde fún ara rẹ̀ ńgbà míì látàrí pé èèyàn fún ara rẹ̀ lọ́sàfọwọ́fà rẹ̀ tọ́fọwọ́ ara rẹ̀ fà jáde ìgbà míì a sì máa jáde látàrí pé èèyàn sùn èèyàn lálàá ni wọ́n lálàá kó òun bóbìnrin ṣe àbóbìnrin lálàá kọkùnrin bóun lò èló mú kí àtọ̀ jáde lára wọn èyí owó lè jẹ nínú ọ̀nà tí àtọ̀ yìí gbà jáde tọ́ba ti jáde ní jáde tàlàáfíà ọ̀ràn àyàn ló jẹ́ lórí onítàn kọ́mọ̀ pọ̀ ti tó ń jánábà oníjánábà ẹ̀wẹ̀ ọ̀ràn àyàn ní eléyìí a máa bí pé kí ìwẹ̀ di ọ̀ràn àyàn lórí èèyàn kejì tí máa sọ ní doníjànábà òun náà ni tẹ̀gẹ̀yìíbu alḥẹ́sẹ̀fẹ̀tì fẹ̀fọ́rù òun náà abe ọkùnrin kọ wọnú tóbìnrin ní ìgbà tí ìdí ọkùnrin tó bá ti wọnú abẹ́ obìnrin orí ìdí lásán ibi ìbẹ̀rẹ̀ rẹ̀ o náà ni wọ́n ń pè ní alhashafa ti wọnú obìnrin eléyìí lásán kódà kó ṣe pé àtọ̀ jáde ọkàn kíbọnú rẹ̀ lọ́ba tún yọ èèyàn ti do eléyìí náà dandan èèyàn gbọ́dọ̀ wò ẹ̀rí jíjáde màní tóun fi sọ ìwẹ̀ wíwẹ̀ di ọ̀ràn yẹn òun náà ni hadith anabi muhammad sallallahu alayhi wa sallam tó ní innamal ma'u minal ma' ńṣe ni a máa da omi sára wẹ̀ ní ìgbà tómi bá ti jáde lára tómi àtọ̀ bá ti jáde lára a jẹ́ pé ìwẹ̀ ti di ọ̀ràn yẹn ẹ̀rí ti pípa máa ọkùnrin sínú abẹ́ obìnrin. eléyìí tó sọ ìwẹ̀ wíwẹ̀ di ọ̀ranyàn òun ẹ̀rí tiẹ̀ ó wá nínú hadithi Abi Hurayrah radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alayhi wa sallam idha jalasa bayna شعبها الأربع ثم جهدها فقد وجب الغسل متفق عليه النبي صلى الله عليه وسلم قلت باتي جوكو لا ẹ̀ka ẹ̀ka mẹ́rẹ̀ẹ̀rin tóbìnrin rẹ̀ tó o bá ti jókòó láàrin ẹ̀ka mẹ́rẹ̀ẹ̀rin obìnrin rẹ tó o wá gbó ìyẹn ni pé tí abẹ́ rẹ tó wọnú tiẹ̀ faqad wajaba al-ghusl ìwẹ̀ wíwẹ̀ ti di ọ̀ràn yẹn muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim ló gbà wá àdéhìí ń tọ́ka sí pé nígbà tọkùnrin bá ti jókòó sáàrin ọwọ́ méjèèjì àti ìtàn méjèèjì ìyàwó rẹ̀ ìyẹn ni pé tó kí ìdí tiẹ̀ bọ́nú abẹ́ rẹ̀ ìwẹ̀ wíwẹ̀ ti di ọ̀ràn yẹn torí ẹ̀ tí wọn náà rí i pé ó ṣeé ṣe kọjá pé àìmọye jánábà iná ní ń bẹ lára rẹ̀ eléyìí tó ṣe pò tí rẹ̀ rí ẹrù rẹ̀ náà ló sì lọ pọ̀ ṣe wẹ̀ tí bá ti ń bẹ lára agbọ́dọ̀ wẹ̀ àbí ti bàlágà wo ni mà rẹ̀ rí àbí wọ́n tó ti níyàwó wo ní ìdíje ọwọ́ náà abẹ́ rẹ̀ rí sábàbí mi tí tó máa ṣe ìwẹ̀ wíwẹ̀ tí máa sọ di ọ̀ràn yẹn òun náà ni ikú tí mùsùlùmí bá kú ọ̀ràn yẹn ni ká wẹ̀ ọ́ ṣáájú kó tó di pa àfàṣọ ọ̀gbẹ̀yìn sí lára ṣáájú kó tó di pa àfẹsọ̀ láti lè jẹ́ náà gà sí lára mùsùlùmí tó bá kú dandan ni ká wẹ̀ ìwẹ̀ tá a wẹ̀ yẹn ara àwẹ̀ tẹ́sán islam mú wa ni gbogbo òkú tó bá kú ìbá àjọmọdé ìbá àjàgbàlagbà ìbá àjọkùnrin ìbá àtijọ́bìnrin tó láti ní ká wẹ̀wọ̀n ṣáájú kó tó di pa gbé wọn sí. àyàfi shahid al-ma'arati fi sabilillah àyàfi ẹni tó kú sójú ogun tá à ń jà nítorí tọ́lọ̀ ẹ ṣàkíyèsí o ogun tá à ń jà nítorí tọ́lọ̀ ó yàtọ̀ sógun tá à ń jà tó dógun ìdílé ó yàtọ̀ sógun tá à ń jà tó dógun ẹ̀yàmẹ̀yà ó yàtọ̀ sógun tá à ń jà tó ti pa àfẹ́ jà ni láti kéré ogun àlá nìyẹn torí tọ́lọ̀ nítorí ẹ̀ ogun tá à jà nítorí tọ́lọ̀ ọba ọ̀rọ̀ ọlọ́run ọba ló lékè gbogbo ọ̀rọ̀ yòókù ẹni tó bá kú sójú ogun báyìí wọn kì í wẹrù wọn wọn kì í faṣọ ọ̀gbẹ̀yìn sí wọn lára wọn á lọ sí wọn pẹ̀lú aṣọ wọn lọ́rùn tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ lára anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní tó bá di lọ́la kíyàmá ìgbéǹde tọ́lá wọn fún gbé wọn dìde yóò gbé wọn dìde tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ lára ni al-lawnu lawnu war-rihu rihu rihu misk ẹ̀ rí i pé àwọ̀ ẹ̀jẹ̀ yẹn àwọ̀ ẹ̀jẹ̀ náà ni ìhun ọba dìde nù sàárè wọn ṣùgbọ́n òun ti ọmọ jáde lára rẹ̀ òórùn lọ́fíńdà alùmísìkò ni eré ìjẹ́ àgbéga tọ́lọ́wọ́n bá ti fáwọn ṣòhàdá olùmọ̀ọ́rẹ́kẹ́ sí sabilillah àwọn ẹni tó ogun tá a jà gbogbo òkú yòókù àwẹ̀ wọn gbogbo òkú yòókù àwẹ̀ wọn níbo la ti mà wípé ọ̀ràn àyàn ni òkú mùsùlùmí ọ nínú àwọn àdéfì púpọ̀ nínú àwọn àdéfì yìí ọ̀kan nínú àwọn ọmọ anabi muhammed sallallahu alayhi wa sallam tó sàláìtì wọn pè ní zainab ńgbà tí ọmọbìnrin anabi tó sàláìtì hadith ummu atiyah radiyallahu anha eléyìí tí imaamu muslim àtàwọn míì gbé jáde àti imaamu bukhari ó lá anabi wá bá wọn níbi táwọn ti ń wẹ̀ ọwọ́ ni aghsilnaha thalathan aw khamsan aw akthara min dhalik idha ra'aytunna dhalik. اثنين رواية أو سبعة أو أكثر من ذلك إذا رأيتن ذلك أنا ابن أولي متى تبيه معه تبيه جباله تبالي كي ويا كيفي كون إليه سنة في كي اغسلنا عساني أستمانين وفي شريعة الأمر المطلق يحمل على الوجوب ما لم يصرفه صارف أتتواطن بني تنك قوياتي بني níṣẹ́ ni wọ́n máa tọ́ka sí ọ̀ràn yẹn tó kùn ìgbà tó ṣe pé nǹkan kan ọ̀yà eléyìí túmọ̀ sí pé tó kù bá kú ńkọ́ ọ̀ràn yẹn ní káwọ́ ọ̀kẹ́wọ̀n fún wa wọ́n sọ fún akókò mùsùlùmí kan tí wọ́n gbé sìn ìjẹ́jẹ́ mà pé ńṣe ni wọ́n sìn láì jẹ́ pé wọ́n wẹ̀ ṣáájú kí wọ́n tó sìn òfin ọlọ́run bá dá lórí wípé áwù sáré rẹ̀ nígbà tí ọba tí ìpẹ́ta fi gbọ́ á gbé jáde kó nù sáré á wẹ̀ á wà tún aṣọ ọgbẹ̀yìn fi sí lára kó tó di pàlọ́ gbé ilé ìjẹ́ ọ̀kan nínú ojúṣe wa ilé ìtúsí pé a máa ṣe fáwọn ọmọ ìyá wa mùsùlùmí nínú àwọn nǹkan tí tún máa sọ di ọ̀ràn yẹn o náà ni islam káfíà nígbà tí kèfèrí tí èsè mùsùlùmí bá gbẹ̀sìn islam ọgbà islam ó ti di àtúnbì nítorí pé o ti wá wà lójú ọ̀nà tọ̀tọ̀ o ti fi ìgbẹ́ sílẹ̀ wọn náà ti wá o ti fi sọ̀nà wọn náà ti wá tó ṣe pé ntí ọjọ́ ojúṣe èèyàn ní kéèyàn ó ṣe lágbọn ẹlẹ́dàá rẹ̀ wọn náà ti fẹ́ máa ṣe báyìí báwo máa jọ́sìn fọlọ́wọn bá lónìí kan ó sì ní ìfìn kankan sọ̀rọ̀ ogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ní ìgbà tó ti mórí lé ojú ọ̀nà tó dáa yìí ọ̀wẹ̀ ọ̀wẹ̀ ẹni tó fẹ́ gba Islam tọ́jà pé ọwọ́ abáwa kò ń fẹ́ gba Islam ẹ ṣàkíyèsí o kìí ṣèwẹ̀ ní oṣù àjò tẹ́wàá pé kọ́kọ́kọ́ lọ wẹ̀ náà o ẹ rò pé kó gbólóhùn àti di mùsùlùmí tó ti sọ gbólóhùn àti di mùsùlùmí eléyìí gbà kọ̀kọ́ lẹ́yìn rẹ̀ ńlá a sọ pé kọlọ wò ìdí tó fi jẹ́ pé gbólóhùn yóò síwájú wẹ̀ òun náà ní pé káyibáhámà ikú kan lójú kó wá jẹ́ tó ti ń lọ wẹ̀ kó tó di pọ́wẹ̀ kó pa á jẹ́ pé ẹ̀yin lẹ ti sábàbí tí Islam tí kò fi pa nù torí láì wí gbólóhùn àníyàn lásán kò sọ di mùsùlùmí. أشهد أن لا إله إلا الله وحده لا شريك àbùdóhu wa rasuluhu ó lè wà téèyàn bá tó wí gbólóhùn yìí kó ní tọ̀hún tó jẹ́ mùsùlùmí èèyàn wá láǹfààní láti wí gbólóhùn yìí kò fi wá di pé ikú pa torí ìpalẹ̀ máa ti wẹ̀ eléyìí báyìí tó torí ẹ̀ sẹ́nìkan bá bá tó náà fẹ́ gba Islam gbólóhùn yìí lẹ́kọ̀ọ́kọ́ wípé kọ́ sọ náà lẹ́yìn rẹ̀ kọ́ wá sí àwọn akẹ́tí ọ̀tẹ̀lẹ̀ yọ wẹ̀ kí ẹ bó ti wá nínú hadith ẹni tó gba Islam tánàbí sallallahu alaihi wá sọ fún pé kọ́ lọ wẹ̀ النبي صلى الله عليه وسلم صدقك الله بسنا الحيض لا يقام إنه سبب في وهو في ما جون عيان حيض إن قص إن قص إن قص بعد فوبين أنا يعني قوة أنا يعني قوة كيف تسيرين نقولك وحديث إليه تسيكي وصلى إليه بين أن يعي القرآن وصلى إليه الله سبحانه يسألونك عن المحيض قل هو أدن فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله وما ديوليري نقبع إن كنسو بين سقوي ميراني الجنة وبيني نبي بالو نبي بالو قو نيبا سيما من سين كنسو لو أو بدو بغلو تي تي تين كنسو نوفي دا تين كنسو نوفي دا تين كنسو نوفي دا ẹ bá wọn lò gba bíi tí ọlọ́run bá pa yín láti kẹ́ ẹ máa bá wọn lò tí nǹkan oṣù wọn bá dá tí wọ́n ti wẹ̀ eléyìí túmọ̀ ti pé lẹ́yìn nǹkan oṣù kọ́ ìwé ọ̀tẹ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ hadith látọ̀dọ̀ anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n tọ́ka sí pé èèyàn awẹ̀ ni lẹ́yìn ìgbà tí nǹkan oṣù bá dá. bẹ́ẹ̀ náà ni nǹkan ẹlẹ́kẹfà tó máa ń sọ ìwẹ̀ wíwẹ̀ di ọ̀ranyàn nínú òfin àti Islam òun náà ni anifas ẹ̀jẹ̀ bímọ ní ìgbà tí ẹ̀jẹ̀ bímọ bá ti dá ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin pípé kọ́ wẹ̀ àwọn àwẹ̀ táwọn wí yìí báyìí ìwé oríṣi kan náà ni ìyàtọ̀ tó wà láàrin gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn àwẹ̀ yìí òun náà làníyàn àníyàn ni láti yà á ṣùgbọ́n ẹni tó wẹ̀wẹ̀ jánábà àti wíwẹ̀ tá à ń wẹ̀ òkú àti wíwẹ̀ eléyìí tẹ́ni tó fẹ́ gba ìsìláàmù ọ̀wẹ̀ àti wíwẹ̀ ti pé nǹkan sùdá àti wíwẹ̀ ti pé ẹ̀jẹ̀ ma ó ti tán gbogbo ẹ̀ bákan náà nìwẹ̀ yìí àníyàn ni ọkàn yà wọn ṣùgbọ́n ká tó máa lọ síwájú ẹni tó Islam tá a sọ pé ọ̀ràn yàn nìkan wẹ̀ tó ní ọ̀dà wẹ̀ ni o òní ọ̀dà ara rẹ̀ àbùrọ̀ wa bá Islam ọ̀gbà kẹ́ ẹ máa wo ìhòòhò níhòòhò ambọ̀sibọ̀sì ẹ ń láì jẹ́ kó tí ti kú gan Islam pé ẹ ẹ á ń bọ̀sibọ̀sì ẹni tí ò tí kù báwo á pè hàn bàbá làdáni ẹ mú ká ẹ lọ wẹ̀ ká ẹ lọ wẹ̀ kí ẹ lọ yíwọ́ nǹkan fún rárá o ẹ ṣàlàyé fún báwo ni ó ti ṣe wẹ̀ ẹ ṣàlàyé fún báwo ni ó ti ṣe wẹ̀ tó bá sì ti ṣe eléyìí tó kéré jù nínú oríṣi ọ̀nà méjì tá a máa gbà wẹ̀ ó ti tó ó sì dájú wípé èyí tó kéré jù nínú ọ̀nà tá a máa gbà wẹ̀ kò ní ṣòro fún kò ní ṣòro fún láti ṣe tó ń ti pò ní lọ́sẹ̀sẹ̀ gba ìsùn Islam òní báwo lèyí tó kéré jù nínú ọ̀nà tá a máa gbà wẹ̀ ọ̀fẹ́ ká sàlàyé rẹ̀ àlàyé rẹ̀ náà ní pé èèyàn dà níyàn pọ̀ nfẹ́ wẹ̀ ìbá àti jánábà yọ dà níyàn jánábà ìbá àti ṣe pé òkú lẹ fẹ́ wẹ̀ ẹ dà níyàn pọ̀ ẹ fẹ́ wẹ̀ ìbá àti ṣe pé nítorí gba ìsìlámù ló fẹ́ wẹ̀ yọ dà níyàn pọ̀ nfẹ́ wẹ̀ wẹ̀ àti gba ìwẹ̀ pọ̀ ń gba ìsìlámù tó bá jẹ́ kí nǹkan suni ẹni nǹkan suni náà dà níyàn pọ̀ nfẹ́ wẹ̀ wẹ̀ háyò tó bá sì jẹ́ pé ìwẹ̀ ẹ̀jẹ̀ bímọ ni ẹni tó fẹ́ wẹ̀ náà dà níyàn pé òun fẹ́ wẹ̀wẹ̀ pé ẹ̀jẹ̀ bímọ ti dá so tó bá dà níyàn yìí tán ètò kéré jù nínú bá ti wẹ̀ nu o ètò sì ṣe pé ẹnìkan nu ọ̀ gbọ́dọ̀ sáláì máa ló eléyìí o lẹ́yìn àníyàn èèyàn wà á ti dá mi sí gbogbo ara rẹ̀ pátá láì jẹ́ kó dàbí kàtì fẹ́yìn bá ti ṣe báyìí ó ti wẹ̀ tánu ó ti wẹ̀ tánu èwo láá ni máa sinmi gbogbo èèyàn náà ló sì bọ́ba ti dání sí gbogbo ara rẹ̀ pẹ̀lú àníyàn tó fẹ́ wọ̀ kà nínú wẹ̀ tí ẹ̀sìn Islam tó ṣe lọ́ràn yẹn bọ́ba tán torí rẹ̀ ìbá àjẹ́ pé jánàbà ń bẹ lára rẹ̀ lọ́kùnrin lóbìnrin tẹ́lẹ̀ yìí wá sọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí sọ̀rọ̀ pé kọ́ dàníyàn kò sì dání sí gbogbo ara rẹ̀ bẹ́ẹ̀ náà ìbá àtijọ́ kúkú náà lẹ wẹ̀ tẹ́lẹ̀ yìí sọ̀rọ̀ kẹ́ dàníyàn pé fẹ́ tó bá jẹ́ pẹ́ńtọ́ fẹ́ gba ìsìláàmù kí ló ṣòro fún nínú kọ́dà ní ọkọ̀ òun fẹ́ wẹ́wẹ́ pọ̀ di mùsùlùmí ó sì dá mi sí gbogbo ara rẹ̀ tàtẹ́lẹsẹ̀ tàtẹ́lẹsẹ̀ láì sì dìkan lẹ̀ kí ló ṣòro mẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ wẹ́wẹ́ pé nǹkan sùdá kí ló ṣòro mẹ́ kò dà ní ẹ̀fọ́ fẹ́ wẹ́wẹ́ pé nǹkan sùdá kò sì dá mi sí gbogbo ara rẹ̀ kò rí kọ́ kárí kí ló ṣòro mẹ́ bẹ́ẹ̀ náà lẹni tí o nígbà tí wọ́n á pé eléyìí ni ọ̀nà tá a eléyìí tó kéré jù àti pé ọ̀nà tá a tún máa fi wẹ̀ eléyìí tó ga jù tún wà o èwo wá lè tó ga jù eléyìí tó pé jù òun náà ni àlàyé rẹ̀ ń bọ̀ báyìí èèyàn dà ní ìwẹ̀ tó fẹ́ wẹ̀ lẹ́yìn eléyìí èèyàn fọwọ́ rẹ̀ tá a ti fọwọ́ méjèèjì èèyàn wà tààbà èèyàn tààbà yóò fọ gbogbo tí máa ń bẹ lábẹ́ rẹ̀ yóò fọ dáadáa lẹ́yìn rẹ̀ yóò wà irú máa eléyìí tá a ti sàlàyé rẹ síwájú ti fura ní ìsìn gbogbo níta bá ti mà nínú ẹ̀sìn ọlọ́run àìsí ráàlì nítorí pé bí lílo ọ̀bá kàn níbí yọ kàn ń bomi àlùwàlá nǹkan náà ó tún ṣe níbẹ̀rẹ̀ ìwẹ̀ rẹ̀ eléyìí jẹ́ àlàyé tó pé jù nínú ti ṣe wẹ̀ lẹ́yìn mú mi wàá dà sí ọwọ́ rẹ méjèèjì wàá wá fi ọwọ́ rẹ méjèèjì wàá fi ya irun orí rẹ wàá fọwọ́ yìí wàá fi ya irun orí rẹ wàá tún dami lẹ́ẹ̀kejì wàá tún fọwọ́ rẹ ti rin wàá tún fi ya irun orí rẹ lẹ́ẹ̀kejì wàá tún da omi sọ́wọ́ lẹ́ẹ̀kẹta wàá tún fi ya irun orí rẹ lẹ́ẹ̀kẹta lẹ́yìn náà ìgbà tó ń fi ya irun orí rẹ wàá yà dáadáa lẹ́yìn náà lọ́wọ́ á da omi sí orí rẹ lẹ́ẹ̀mẹ́ta ọ́ da omi sí orí rẹ lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn rẹ wá fọ ara rẹ yòókù wàá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn apá ọ̀tún egbe ọ̀tún ẹsẹ̀ ọ̀tún bẹ̀rẹ̀ láti òkè wá sísàlẹ̀ fọ gbogbo ọ̀tún àyà rẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹ̀yìn rẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ rẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún láti orí èjìká má bi ọrùn rẹ wá sísàlẹ̀ wàá fọ̀ wá sísàlẹ̀ wàá tún wá fọ̀ ẹ̀gbẹ́ rẹ òsì títí kárí apá rẹ òsì ẹ̀gbẹ́ rẹ òsì agbọ̀n òsì níbi àyà rẹ agbọ̀n òsì níbi ẹ̀yìn rẹ títí kárí itan rẹ wá sísàlẹ̀ wàá máa fọwọ́ gbó wàá máa fọwọ́ gbó láì kò lómi ńlòkulò tó bá ti ṣe ìwé ti tán lálàyé ètò pé eléyìí náà tún ṣòro ah ọlọ́run ọba dúpẹ́ fún ẹ tó o ṣe ìjọsìn tiwa tó o ṣe ní ìrọ̀rùn fẹ́ni tó bá fẹ́ tẹ̀lé fẹ́ni tó bá fẹ́ tẹ̀lé so eléyìí túmọ̀ sí wípé àlàyé bá a ti ṣe wà nìyẹn eléyìí tí ó sì yẹ kẹ́nìkan nínú wa kó sáìmọ̀ kan nípa rẹ̀ àwọn àdéhìí wa lóríṣiríṣi níbi tí wọ́n ti ṣàlàyé àti hadithi Aisha radiyallahu anha àwọn wọ̀nyí wọ́n ti àlàyé yékéyéké fún wa báwo la nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti ṣe máa ń wẹ̀wẹ̀ jánaba ọlọ́run ọba wa adúpẹ́ fún ọ tó fi ànábì wa ṣèkẹ́ wa tó tún fún àwọn ìyàwó rẹ̀ náà tó tún fi ṣèkẹ́ wa àwọn ẹni tó jẹ́ pé wọn ò fi nǹkan sílẹ̀ nínú tí ànábì gbélé ayé sí ó kéré ní àbó láì jẹ́ pé wọ́n ṣàlàyé rẹ̀ fún wa nítorí ká lóun náà ó lè bá a máa sin lọ́hùn bọ́lá wọn bá ti ṣe ń fẹ́ kó rírì ó lè bàjẹ́ tiwọn ọlọ́wọ́n bá kó jẹ́ kí tèmi àti tiẹ̀ kọjá sí rere láyé àti lọ́la kìyàrá. a rí i pé lára ti súnà tọ́ka sí òun náà ní ká máa ti àlùwàlá ní ìbẹ̀rẹ̀ ìwẹ̀ wa ká sí àlùwàlá ní ìbẹ̀rẹ̀ ìwẹ̀ wa àlùwàlá rú ìta máa ń ṣe fún sọ́láàtì ká máa ṣe ní ìbẹ̀rẹ̀ ìwẹ̀ wa ṣùgbọ́n tá a bá wá wẹ̀ láì jẹ́ pa àṣàlùwàlá níbẹ̀rẹ̀ láì jẹ́ pa àṣàlùwàlá ní ìbẹ̀rẹ̀ rẹ̀ àbí àbí tí a bá tiẹ̀ sàlùwàlá ṣáájú kó tó di pa àwẹ̀ àjẹ́ wípé téèyàn bá ti sàlùwàlá ṣáájú kó tó di pa àwẹ̀ kò burú kéèyàn lóru àlùwàlá bẹ̀ láti fi ṣe sọ̀láàtì mo sàlùwàlá níbẹ̀rẹ̀ ẹ̀wẹ̀ mi ǹjẹ́ irú àlùwàlá hàn mo lè fi ṣe sọ̀láàtì àbí mo lè fi ṣe sọ̀láàtì bẹ́ẹ̀ ni mo lè fi ṣe sọ̀láàtì lópin ìgbà tálùwàlá yìí ó bàjẹ́ lásìkò tó máa ń bá ìwẹ̀ mi lọ báwo làlùwàlá ṣe bàjẹ́ nínú tí máa bàjẹ́ ni kéèyàn so nínú tí máa bàjẹ́ ni kítọ̀ jábọ̀ nídìí èèyàn nínú tí máa bàjẹ́ òun náà ni kéèyàn fọwọ́ kan abẹ́rẹ́ tó bá ti fọwọ́ kan abẹ́rẹ́ àlùwàlá ti bàjẹ́ nìyẹn tó bá ti lè sọ àlùwàlá eléyìí tó ṣe níbẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ tó òjò kọ́ bàjẹ́ o lè lo àlùwàlá yìí láti fi ṣe sọ̀láàtì lẹ́yìn ìgbà tó o bá wẹ̀ tán. ǹjẹ́ tíyẹn bá wá ní jánábà jánábà tẹ ṣàlàyé fún alẹ́ kan tíyẹn bá jó ní jánábà kíni àti kíni àti kíni ṣẹ̀rí ọ̀gbà pé kéèyàn ò ṣe nígbà téèyàn bá jó ní jánábà ìyẹn ni pé èèyàn báyàwó rẹ̀ lò kò ì tí ì wẹ̀ jánábà ń bẹ lára rẹ̀ àtọ́jáde lára rẹ̀ kò tí ì wẹ̀ jánábà ń bẹ lára rẹ̀ kí ni àti kí là gbọ́dọ̀ ṣe nípò pa àjẹni tí jánábà ń bẹ lára rẹ̀ a gbọ́dọ̀ ṣe sọláàtì ẹni tí jánábà ń bẹ lára rẹ̀ ò gbọ́dọ̀ ṣe sọláàtì ìbá àjọràn yẹn ìbá àjẹnà fìlà ẹni tí jánábà ń bẹ lára rẹ̀ kò gbọ́dọ̀ ṣe tọwáàfù kàábà kò gbọ́dọ̀ rọ́ kiri káàkáàbà ní àsìkò tí jánábà ń bẹ lára rẹ̀ bákan náà àsìkò tí jánábà ń bẹ lára rẹ̀ ò gbọ́dọ̀ gbé alukur'an ó tiẹ̀ gbọ́dọ̀ fọwọ́ kàn ga pẹ̀lú lásìkò ìgbà tí jánábà ń bẹ lára rẹ̀ àti pé pápá gan ò gbọ́dọ̀ jókòó nu mọ́sálásí lásìkò tí jánábà ń bẹ lára rẹ̀ torí pọ́nà sọ pé wala junuban illa abiri sabilin hatta taghtasilu lásìkò tí jánábà ń bẹ lára rẹ̀ ẹ ò gbọ́dọ̀ wọnú mọ́sálásí kẹ́ ẹ jókòó kanú rẹ̀ àyàfi tó bá ti kẹ́ ẹ fẹ́ gbanú rẹ̀ sọdá sódì kejì ẹ fẹ́ gbanú mọ́sálásí sọdá sódì kejì kò sí ní tó burú ẹ lè gbà sọdá àmọ́ ẹ gbọ́dọ̀ jókòó nínú mọ́sálásí títí tẹ̀ fún tẹ́ ẹ bá wá sálù àlà ńkọ́ èèyàn ò lè wẹ̀ ṣùgbọ́n èèyàn sálù àlà bí kápẹ́ jánábà mú yẹn lóru ẹni tó sunú mọ́sálásí màní yìí wá jáde lára rẹ̀ lóru lójú àlà ọ̀nlálà màní yìí bá jáde lára rẹ̀ ó sì wà nù mọ́sálásí òtútù mu kò lè láǹfààní àti wẹ̀ lálẹ́ kò gbọ́dọ̀ jókòó kanú mọ́ṣáláṣí pẹ̀lú jàǹdàbà lára àyàfi kó jẹ́ pé ọlọ sàlùwàlá náà tó o bá lè wẹ̀ wá sí sàlùwàlá kó o lè bá láǹfààní àti jókòó nínú mọ́ṣáláṣí. lọ́jọ́ jùmọ̀á lọ́jọ́ jùmọ̀á nígbà tá a ti máa pófin ọlọ́run ọba wa gẹ́gẹ́ bí àlàyé ti ṣe wá nínú àwọn àwẹ̀ tíṣẹ̀rí àníkàwẹ̀ òun náà àríyàn bá wọn rùn àríyàn rùn gidigidigidi gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé wa gọ́tà gbogbo àwọn pọ̀tọ̀pọ̀tọ̀ ọ̀nù rẹ̀ àti dọ̀tí lọ́ba wọn wà jáde lọ sàlù àlápò ńlọ mọ́ṣáláṣí ọ̀ràn yẹn ni kí wọ́n wẹ̀ torí kọ́ ọmọ bàá lọ fòónù da àwọn láàmú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe para rẹ̀ rùn eléyìí ni nítorí òórùn burúkú ti ń bẹ lára ìgbẹ́ni a bá báyàwó wa lò tá a bá báyàwó wa lò èyí tó dáa òun náà ní ká lọ wẹ̀wẹ̀ jánàbà ṣáájú kó tó di pa àsùn nítorí ká má bàa gbé jánàbà sùn ṣùgbọ́n o téèyàn bá gbé sùn náà kò sí ní tó burú ń bẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ìtọ́lọ́lá ju òun náà ní kó jẹ́ pa àwẹ̀ ṣáájú kó tó di pa àsùn àyíwá ní ilé wẹ̀ kó tó di pa àsùn ó yẹ ká gbìyànjú láti rí pé afọ abẹ́ wa ti ṣàlùwàlá kó tó di pa nítorí ẹ̀gbà wọ̀ọ̀rọ̀ eléyìí tó wá látọ̀dọ̀ ìyá غسل فرجه وتوضأ للصلاة متفق عليه wọ́n ní ká nàbí sallallahu alaihi wasallam bá fẹ́ sùn ní ìgbà tí jánábà ń bẹ lára rẹ̀ láì jẹ́ pọ́wọ́ ẹ̀ níṣẹ́ lànàbì máa ń tábà tó bá wá tábà yọ sálọ àlà irú àlọ àlà táwọn ń ṣe láti ṣe sọ̀lá tánàbì bá ṣerú rẹ̀ tán ìgbà náà ni ó tó wá lọ sùn. kò sí ní tó burú wípé tí ọkùnrin bá fẹ́ wẹ̀ bóyá ìwẹ̀ jánábà ni àbí ìwẹ̀ míì kóun àtìyàwó rẹ̀ ọjọ́ kò sí tọkàn pẹ̀lú tí ń bẹ láàrin ọkọ àtìyàwó ìwọ òfin lọ́mí ń dá sí abojúgun lẹ́bẹ̀ẹ́ etí gbogbo tí wọn ò pé sí ní dá sí ojúgun jẹsẹ̀ lọ gbogbo tí ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó wọn máa fetí kọ́ wọn máa fojú wáká èyí ti rí tí kálukú yìí fi ránṣọ rẹ bí o ti gbé yà ibùn àtìyàwó rẹ níjọ ń wẹ èyí ti rí kí ló kàn yín ìdí nu tó fi jẹ́ pé àwọn alẹ́ irú wa ògiri wa lọ́pọ̀lọpọ̀ ń gbẹ̀yìn èyí jẹ́ kéèyàn orílẹ̀ ayé ṣe dáadáa torí gbogbo ní tí bá ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó àwọn ọmọ fi tàwé ìròyìn lọ́jà ni wọ́n máa gbé ka ńlọgbọ́n yìí kò sí tó burú kọ́kọ́ àti ìyàwó kí wọ́n wẹ̀ papọ̀ kọjá omi tí wọ́n jọ dànù bọ́kẹ́tì kan náà wọ́n jọ ń lò tó ti kọ́ di èkejì ọkọ rí di di ọkọ tó wá di torí pé ar ọgba ìgbàwọ̀rọ̀ wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa ọgbà ìgbàwọ̀rọ̀ wa ó ní kuntu aghtasilu ana wa nabi sallallahu alayhi wa min min èmi àti anabi sallallahu alayhi wẹ̀ nínú omi kan tó ṣe pé apọn sínú abọ́ kan láti fi wẹ̀wẹ̀ janaba torí délé lẹ́yìn

Sous-titrage Société Radio-Canada